الله أكبر في الدفاع سأقتري وهو المعين على نجاح المقصد وهو الذي نصر النبي محمدا وسينصر المتتابعين لمحمد لا تقذفونا بالشرور فإننا سيرانا نهجم قوي محمد ومن كل من شرى الشريعة نسلم وعلى مقولتي بكريمة نزكي ولكل قول نستدل بآية أو بالحديث المكتفي من مسنده.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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعو بفو الله وبا الحمد لله ọlọ́run ọba èyí tó ṣe pé òun ni ó ní ọpẹ́ oore tí ó ga jù tí ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ó ṣe wá ní mùsùlùmí èyí tó jẹ́ pé oore yìí òun náà ni oore tí ó wúlò fún ọmọ ènìyàn nígbà tí ó bá fẹ́ kúrò lórílẹ̀ ayé abẹ lọ́run kọ́lọ́n jẹ́ kí oore náà kó wúlò fún wa nígbà tá a bá fẹ́ kúrò lórílẹ̀ ayé oore náà ni ó wúlò fún ọmọ ènìyàn nígbà tí ó bá wà ní inú sàárè kí ọlọ́run ọba kó jẹ́ kí oore náà kó wúlò fún ẹnìkọ̀ọ̀kan wa nígbà tá a bá dénú sàárè oore náà òun ni ó wúlò fún ọmọ ènìyàn ní gbangba ta alkiyama. Amen abẹ́lọ́run kọ́lọ́n jẹ́ kí oore náà kọ́lọ́n jẹ́ kí ó wúlò fún wa ní gbangba ta alkiyama oore yìí òun ni yóò jẹ́ sábàbí tí ọmọ ènìyàn ó fi jẹ́ ẹni àlìjánná abẹ́lọ́run kọ́lọ́run kó lóore fún àwa náà kí àwa náà kí a fi jẹ́ ọmọ àlìjánná adúpẹ́ gbogbo àwọn oore tí ó kù èyí tó jẹ́ pé nínú ẹ̀rù náà ni pé ọlọ́run fún wa ní àlàáfíà ara àlékún àlàáfíà kí ọlọ́run ọba kó ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa àwọn tí ò ní àlàáfíà kọ́lọ́n kó bá a ṣe àlàáfíà fún wọn ìfọ̀kànbalẹ̀ tí ọlọ́run bá ṣe sí agbègbè yìí adúpẹ́ rẹ̀ fún ọlọ́run kí ọlọ́wọ́n bá kó sàlékún ìfọ̀kànbalẹ̀ sí agbègbè yìí gbogbo àwọn ibi tí ò sí ìfọ̀kànbalẹ̀ níbẹ̀ kí ọlọ́run bá kí ó bá fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ gbogbo àwọn oore tó kù òun náà ni a tún dúpẹ́ fún ọlọ́run kọlọ́run kó gba ọpẹ́ wa kí ọlọ́run wá ṣe àlékún oore fún ẹnìkọ̀ọ̀kan wa abẹ́lọ́run fún ìbára wa sọ̀rọ̀ títí ọwọ́ ọ̀sán yìí kí ọlọ́run ọba kó ṣe ní èyí tí gbogbo wa jọ fi rí ìyọ́nú ọlọ́run èmi tí màá máa sọ kí ọlọ́run ọba kí ó fi ahọ́n mi mànà lọ síbi ọ̀rọ̀ títọ́ ọlọ́run ọba àti ọ̀rọ̀ ti òjíṣẹ́ ẹ̀yin náà tí ẹ máa gbọ́ kọ́lọ́n kí gbígbọ́ náà kó ṣe ní àǹfààní ọ̀rọ̀ náà kọ́lọ́n kí ó wá wúlò fún ẹnìkọ̀ọ̀kan wa la hawla wala quwwata illa billah tafsiri wa gẹ́gẹ́ bí a ti máa ń ṣe òun náà ni pé tafsiri tí a ṣe lánàá a sáré ṣàlàyé ẹ̀ fún wa ní èrèfé súrà tí a wà òun náà ni súratu Maryam Quran 19 òun náà ni ibi tí a wà aya tí a ti bẹ̀rẹ̀ lánàá òun náà ni aya twenty seven èyí tó jẹ́ wípé àwa kà á títí dé aya thirty three so eléyìí náà ni ibi tí a ti wá bẹ̀rẹ̀ tẹ̀síìrì ní òní so. eh àkọ́kọ́ ka aya ti tànà láti aya twenty seven wọ́n máa kà fún wa nam. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاتت به قومها تحمله. ọlọ́run ọba tí ọlá ó ń ṣàlàyé fún wa nípa obìnrin dáadáa tó jẹ́ ọ̀rẹ́ kan nínú àwọn ọ̀rẹ́ Ọlọ́run tí orúkọ rẹ̀ ń jẹ́ Mariam Ọlọ́run bá wa ń ṣàlàyé àmì èyí tí ó jẹ́ nǹkan tí Ọlọ́run ọba ṣe sí ara obìnrin náà. tí àmì náà dẹ̀ jẹ́ Isa bùnú Mariam tó jẹ́ Isa tó jẹ́ ọmọ Mariam bá ń sọ ìbẹ̀rẹ̀ bí ànábì ọlọ́run bá ti bẹ̀rẹ̀ wá bí bíbí rẹ̀ bó ti jẹ́ tá lè wípé wọ́n bí òun àbí ẹni tí a máa pè ní ọmọ ọlọ́run ọlọ́run bá ń ṣàlàyé fún wa wípé nígbà tí Mariam bí ọmọ náà tán tí àwọn ìmọ̀ ṣẹlẹ̀ nígbà tó bí wọn náà tán òun fún ara rẹ̀ ló lọ dá ọmọ yẹn tẹ́nì kankan ò sí níbẹ̀ tó gbẹ̀bí fún un ó wá mú ọmọ náà fa atati bí i. fa atati bí i kò máa ta hamilu. ó wá wa bá àwọn èèyàn rẹ. Mariam ó wá bá Isa ní ẹni tó ṣe yí pé hálù tí Mariam wà náà ni pé ó gbé ọmọ náà dání. òun ló fi wá bá àwọn èèyàn rẹ̀ náà. قالوا يا مريم لقد جئت شيئا فريا. ẹ̀rí àwọn ènìyàn rẹ̀ gbólóhùn tí ó jáde látọ̀dọ̀ wọn ni pé ìwọ Mariam lákọ̀dí jíìtì n tó mú wáyìí tó gbé wáyìí ṣe àǹfààríyàn nǹkan kan tó jẹ́ wípé irọ́ ní bẹ ní abẹ́ rẹ̀ ni nǹkan kan tó jẹ́ wípé ó kan òun jọ ní tọ́ka wa ṣàlàyé fún wa wípé màlákù kan ọyọ sí ọ òun ló wá jẹ́ kí ó fa sábàbí oyún níní òun ló fi wá lóyún ló fi wá bímọ kò sí nínú ìṣesí tá a ti mọ̀ lọ́dọ̀ gbogbo àwọn tó ti ṣáájú lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìta mọ̀ ni pé ọkùnrin àtobìnrin òun ni máa jẹ́ wípé ọmọ máa ń wáyé láti ọ̀dọ̀ wọn irọ́ ni nǹkan tó mú wáyìí náà. yàrá òkúta àrùn lẹ́yìn wá gbà náà wọ́n ṣàfitì ẹ̀ sí ànábì ọlọ́run ọba tó ti wá nínú lineage nínú tá a bá ń sọ wípé ẹbí Mariam tá a bá ń tò lọ sókè ànábì ọlọ́run ọba tó ga jù tó ti wá ń bẹ̀ òun náà ni Àrùn wọ́n wá ṣàfitì rẹ̀ sí. Si, ànábì ọlọ́run gẹ́gẹ́ bí àdìsí ta kà fún wa lánàá wípé ìwọ tó jẹ́ ìkan lára àrọ́mọdọ́mọ ànábì ọlọ́run ọba tí ń jẹ́ àrùn náà. màkàlá bùkì mọ̀ àṣà òun. bàbá rẹ̀ tí ń ṣe ìmọ̀ràn kò kí ń ṣe ọmọ ènìyàn tó jẹ́ pé aburú máa ń wá látọ̀dọ̀ rẹ̀ ìyẹn ni pé ìmọ̀ ṣe lọ́hùn kì í wá látọ̀dọ̀ bàbá rẹ̀ tó jẹ́ Imran. wàhálà kánà ti mú kí bàgíyà. ìyá rẹ̀ tó jẹ́ Hanna ẹ gbogbo àwọn àfọ́nítẹ́psì sọ pé ó kọ rẹ̀ ní jẹ́ Hanna pé ìyá rẹ̀ náà nìyí o kò máa jẹ́ bàgíyàn onísìnà lóbìnrin bóun ni tiẹ̀ ti wá jẹ́ nam. fàṣàrọ̀ ti ilé. ẹ̀rín wáàyí kúkú ti wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún Mariam pé kò gbọ́dọ̀ sọ̀rọ̀ kò gbọ́dọ̀ sọ̀rọ̀ ó wá nàka sí ọmọ náà ìyẹn ni pé ó nàka sí Isa sọ̀rọ̀ bàtà wá nàka sí kí làwọn èèyàn wá sọ. kọlu kẹfàánù kàlí mo máa ń kánà fìlímà lè sọ bí yá. ọlọ́run ní gbólóhùn tí àwọn èèyàn sọ ni pé kò pọ́síbù náà nǹkan tó tún ní ká máa ṣe yìí nǹkan tí ò tún pọ́síbù ló tún sọ pé ká máa ṣe yìí bóun láti fẹ́ bá sọ̀rọ̀ nǹkan tó ṣe wípé ó ń bẹ lórí bẹ́ẹ̀dì ọmọ kékeré sọ̀bí yáhùn tóun náà dẹ̀jọ́ méke ń bẹ̀ sọ kò rọrùn fún wa láti bá ọmọ tó jẹ́ pé ń bẹ lórí bẹ́ẹ̀dì tíntìní tí ọmọ kékeré máa ń wà ń bẹ̀ tóun náà dẹ̀jọ́ pé ọmọ èké ni tí èsì àgbàlagbà ló wà lórí bẹ́ẹ̀dì yẹn ọ̀wá ni pé ká máa bá sọ̀rọ̀ bóò láti fẹ́ bá sọ̀rọ̀ náà. قال إني عبد الله wọn ò tí sọ̀rọ̀ wọn kulẹ̀ tí ọlọ́run ọba fi yọ̀ǹda fún Isa láti jẹ́ pé kí ó máa sọ̀rọ̀ ọ̀rọ̀ tí Isa wá sọ ni pé inni Abdullah èmi tẹ́ ń wò yìí o ẹrú sin ọlọ́run ni mí gbólóǹtọ̀ kọ́kọ́ jáde lẹ́nu ẹ̀ gbólóhùn tí gbogbo ayé tó yẹ kí wọ́n máa pè é òun nìyẹn àwọn èèyàn wá pè bẹ́ẹ̀ mùsùlùmí nìkan ló ń pè ní Abdullah gbogbo àwọn tí wọ́n wá ní òun làwọn wà pẹ̀lú ẹ̀ gbogbo wọn ni wọ́n á sọnù látara rẹ̀ náà. àtàní ẹ̀rùkítàbì. ẹrú ọlọ́run ni mí ọlọ́run sì fún mi ní tíà àdìsàlàyé lè fún wa lánàá tọ́lọ́ba ló ń fáwọn ànábí ọlọ́run ní tíà kì í ṣe tíà tí wọ́n wá sọ pé wọ́n ti kọ́ lẹ̀ wọ́n á gbélé lọ́wọ́ wáàyí yẹn ó máa wá ni yóò wá máa wá bá Musa nìkan lọ́lọ́wọ́ bá gbéwèé lé lọ́wọ́ báyìí sọ àwọn tó kù tọ́lọ́run bá ń ṣe fún wọn náà ni pé wáàyí náà ni wọ́n látọ̀dọ̀ Jibril wá sí ọ̀dọ̀ wọn àwọn èèyàn wà máa kọ́ wáàyí yẹn wọ́n máa kọ́ sílẹ̀. Si ọlọ́run bá fún mi ní ìwé ọlọ́run bá fún mi ní ìwé ọlọ́run ṣe mi ní rasul ẹ̀ tí ó máa jíṣẹ́ fáwọn èèyàn. bẹ́ẹ̀ náà sì ni ọlọ́run ọba tún ṣe mí ní ànábì àlùsọ fún wa yìí pé eléyìí díkìrù lè kọ́ sí ni bàdàlẹ̀ àm téèyàn bá ti jẹ́ rasul ó ti jẹ́ nàbí yìí so ó kàn tó fi díẹ̀ múlẹ̀ fún àwọn àbànú Israel wípé bóun ti jẹ́ rọ̀ṣúlù o kò tún sí èméjì bẹ́ẹ̀ náà ànábì ọlọ́run náà ni òun sọ náà. wàjàlání mubaraka ni àyìnàmá kún. ọlọ́run ọba ó tún wá ṣe mí ní ẹni tí àwọn ènìyàn máa ṣàǹfààní lára rẹ̀ ẹni tí ó máa kọ́ àwọn èèyàn ní dáadáa tí wọ́n fi sórí láyé àtàlìkìyàmà òun ń pè ní mubarakan ọlọ́run ṣe mí bẹ́ẹ̀ ayé náà máa kún tù gbogbo ibi tí n bá ti wà ọlọ́run ṣe mí ní mubarakan. wà á sọ ní ibi sọlá àti ọ̀zọ́ká. ọlọ́run wá pa mí láṣẹ àwòsọ ní ni pé ọlọ́run pa mí láṣẹ ọlọ́run pa mí láṣẹ kì í ṣe pé ṣàṣọ́lẹ̀ fún mi tẹ́lẹ̀ bá sọ sọ́lẹ̀ fún yàn kò pààyàn láṣẹ ọlọ́run pa mí láṣẹ bí sọ̀lá àti ọlọ́run ni kí n máa kírun wà zaka ọlọ́run ni kí n máa yọ zaka máa dùn mùtò tí n bá ti ń bẹ láyé téèyàn bá ti wà láyé iṣẹ́ ẹ̀sìn dandan ni kéèyàn ó ṣe ẹni tí ò tí délé ayé àbí tí ò tí bàlágà iṣẹ́ ẹ̀sìn ò tí dandan fún un so ẹni bá lẹ́nu ti kú náà iṣẹ́ ẹ̀sìn iṣẹ́ ẹ̀sìn ò jẹ́ dandan fún un so látara bẹ́ẹ̀ tí àbá ti ń bẹ láyé tó sì ti wà tó ti bàlágà iṣẹ́ ẹ̀sìn ti jẹ́ dandan fún un nam. ọlọ́run ọba ó tún wá ṣe mí ní olùṣe dáadáa sí ìyá mi Mariam ọlọ́run ṣe mí ní ọmọ rẹ̀ fún un nam. wàlámù yẹ jàálì ní jàbáàrún ọlọ́run ọba kò wá ṣe mí níjà bàárọ̀ ọmọ èyí tí ó máa jẹ́ pé ẹ̀tọ́ tó bá yẹ kó ṣe fẹ́nìkan kò ní í ṣe fún un yóò tún á máa fi nira kẹ́ni tó yẹ kó ṣẹ̀tọ́ fún ọlọ́run ṣe mí níjà bàárọ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run ọba ò ṣe mí ní ṣàkíyàn ọmọ tí ó máa yapa ọlọ́run tí ó tún máa jẹ́ olùyapa ìyá àti bàbá ọlọ́run ṣe mí bẹ́ẹ̀ والسلام علي يوم ولدت ويوم أموت ọlọ́run wá ṣe dáadáa fún mi ó ṣe sàlámù fún mi ìmáàlà kúrò níbi ihun tí ń jẹ́ àdínkù tó gbé sàlámù gánà ó kọ ọlọ́run ni àsàlámù ọba tó là kúrò níbi àdínkù olókọ ọlọ́run so tọ́ba ti ń jẹ́ sàlámù ó ní sàlámù òun ni wọ́n máa ń fún yẹn ní salam ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ sọ pé wáyé lè yí ẹ́ríjì salam èèyàn gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ fọlọ́hún òun ló ní salam kò nídìí sọ̀rọ̀ ẹ̀yin lẹ́ nídìí nǹkan lọ́dọ̀ ọlọ́run kí àwọn ni ẹjẹ́ àṣàdúrà fọlọ́hún ẹ̀yọ̀ kí ọlọ́mọdé kọ́ lọ́wọ́ lápára sí ibú ẹ̀yọ̀ sí ẹ̀ máa ṣàdúrà fọlọ́hún ẹ̀ ṣàdúrà làwọn bá sọ pé kò sí jíjẹ́ wáyé lè yí ẹ́ríjì salam so wà ìjọ pé kí ni ọ wọ ọlọ́run ọba anta salamu wà ní ka sàlámù so ìwọ ló máa ń fún wa ní sàlámù so ọ̀kan wa níbi ìwọ ọlọ́wọ́n bá o àfẹ́ kí sàlámù náà máa jẹ́ tiẹ̀ òbí àdàkà tí wọ́n ń ṣàdúrà fún nìyẹn so èyí ṣàdúrà fún ọlọ́run pé ọlọ́run ní jẹ́ pé ọlọ́run ọyẹ èyí ṣe bẹ́ẹ̀ fún ọlọ́run so pẹ̀pẹ́ ẹnìkan àwọn kan náà fi ọ̀rọ̀ yẹn kún nínú àdìsí kò sí yẹn ń bẹ̀ so aláwùmá anta salam wà mí ń ka sàlám tàbárakta bá ti máa kalọ́ nìyẹn so látara bẹ́ẹ̀ òun náà ni pé wàsálàmù aláyà. wàsálàmù aláyà yóò mọ wòlé. ó ní pé ọlọ́run ọba wa lo sàlámù rẹ̀ fún mi kébì náà má ní gbogbo tí ń jẹ́ àìda ìnira gbogbo ète èṣù kó má jẹ́ tèmi ìyàwó máa wúlí tù ní ọjọ́ tó ṣe wípé wùlídìí tù tí wọ́n bí mi ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún mi so ọlọ́dún wá sí bẹ́ẹ̀ wọ̀yá ọmọ ọlọ́run ọba tún ní òun ó tún ṣe bẹ́ẹ̀ fún mi yàwó máa àmútù lọ́jọ́ tí màá bá kú ìgbà náà isa ń sọ báyẹn kò tí ì kú dìsín náà isa ò tí ì kú tó òun náà ni pé ọlọ́run ọba balùwọ̀n fún ilé yìí ọlọ́run gbé lọ sí sánmà ni so sánmà òun náà ni isa òun náà ni ó wà nígbẹ̀yìn ayé yóò padà wá yóò padà wá sẹ́mi yóò padà wá kú so sàlámù yẹn lọ́ni èṣù ní lágbára lé lórí nígbà tó fẹ́ fẹ́ kú náà. wàyáwó máa ó bo aṣọ àyà ọjọ́ gbẹ̀ǹde tí wọ́n máa gbé èmi náà dìde tí màá máa di abẹ̀mí tí wọ́n bá dẹ̀ ti di abẹ̀mí níjọ́ gbẹ̀ǹde abẹ̀mí eléyìí làmọ́ọ́tà bá dàwù sọ àlẹ́ àyàtú làmọ́ọ́tà bá dà á ìsẹ̀mí kan ni tí ò sí ikú lẹ́yìn rẹ̀ sọ ọjọ́ tí wọ́n bá ti gbé mi dìde yẹn gbogbo tí wọ́n jẹ́ ìnira tí ó máa ṣẹlẹ̀ sáwọn èèyàn ní gbangba tá a àmọ́ ọlọ́run ní òun ti là mí kó bẹ́ẹ̀ sọ ìtọ́jú sálàyé fún wa nìyẹn eléyìí níbi tá a bá tẹ̀síìrì dé ní àná so tẹ̀síìrì wa ti tò ní yóò máa bẹ̀rẹ̀ níbi àyà thirty four òun náà ni tẹ̀síìrì yẹn yóò ti máa bẹ̀rẹ̀ sàbẹ̀lọ́run kí ọlọ́run bá kí o sọ́dọ̀ ọ̀run ó kà fún wa díẹ̀ nínú ẹ̀ náà. أعوذ بالله من الشيطان الرجيم ذلك عيسى بن مريم قال الحق قال لحق الذي فيه يمترون ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول فإنما يقول له كن فيقول وإن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم فاختلف الأحزاب من بينهم فويل للذين كفروا من مشية يوم عظيم أسمع بهم وأبصر يوم يأتوننا لكن الظالمون اليوم في ضلال مبين وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون إنا نرث الأرض ومن عليها وإلينا يرجعون الله باتي ولا ọlá rẹ̀ ga ó ń ṣe àlàyé fún wa nínú tẹ̀fsíìrì wa ti tòní ibi tí a bá dé ní àná òun náà ni pé pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọlọ́run ọba mọ́ Mariam kúrò níbi aburú tí wọ́n fẹ́ máa fi kàn án ọlọ́run ọba dẹ̀ yọ̀ǹda fún Isa kó sọ̀rọ̀ ọ̀rọ̀ tó jẹ́ pé òun náà ni yóò máa jẹ́ mímọ́ fún Mariam ẹ wàá rí i ọlọ́run ọba wa fẹ́ ṣàlàyé fún wa nípa ọ̀rọ̀ tí Isa tó sọ ní àyà thirty four ní sọ́tù Mariam ọlọ́ni dálíkà Isa bìnú Mariam. dálíkà Isa bìnú Mariam. ọlọ́ni ọ̀rọ̀ tẹ́ ń gbọ́ yẹn ọlọ́ni ọmọ tó ń sọ̀rọ̀ yẹn. fa àṣàrọ́tì ilẹ̀ so sọ àlùmọ̀ṣàrù ilẹ̀ ì ẹni tí wọ́n nà ka sí tó wá sọ̀rọ̀ yẹn ọlọ́ni dalika Isa ibn Maryam. ọlọ́ni òun náà Isa ọmọ Maryam torí ẹ ọlọ́run ti Isa báyìí ní Qur'an. yóò fi kíni ọ Isa ibn gbogbo bọ́lá ọba ti ń darúkọ rẹ̀ nínú Kùránì ọlọ́run fi sí kéèyàn wá sọ pé Isa ibn Allah ọlọ́run fi ṣe bẹ́ẹ̀ yẹn sọ pé Isa ibn Allah wọ́n ní Isa ọmọ ọlọ́run ọlọ́run rárá Isa ibn Maryam tó lọ́dọ̀ wọn fẹ́ dákọ̀ rẹ̀ tí ìbáyìí kó bá àwọn Isa wà Musa ọlọ́run ọba ò sọ bẹ́ẹ̀ kálíbà mọ̀ pé kì ọmọ àti ọlọ́run so mọ́ríyàmù yìí dẹ́ ṣe ìyàwó ọlọ́run so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ń ṣàlàyé fún wa wípé. ọlọ́ni ẹni tí mọ́ríyàmù náà ká sí yẹn òun náà ni Ìsá tó jẹ́ ọmọ mọ́ríyàmù yẹn gangan òun náà ni ó sọ̀rọ̀ yẹn náà. قول الحق الذي فيه يمترون olóyìn pé kọ́ńlá lẹ̀ ákì àlẹ́bí ẹ̀rí nínú kìrá kìrá àti ètí ó wà ń bí oná ni kọ́ńlá lẹ̀ ákì pọ̀lẹ̀pẹ̀ náà kìrá mi òun náà ni pé ákì olúwa bẹ́ẹ̀. rọ́fùkù òun ni wọ́n fún gbólóhùn yẹn wọ́n wá fún ní ni o wọ́n fún ní ni o téèyàn bá fún ní rọ́fùkù ọ̀nà kan náà ni wájíwù kan péré òun ló ní tí a bá pè ní gẹ́gẹ́ báwọn àfáà ti sọ ọ̀nà kan péré ló ní sùn tí a bá pè ní òun ni ó ní ọ̀nà méjì ó ní èyí tí rọ́ fún òun ní ó tún wá ní ìmí so èyí táwọn méjèèjì jọ ní olákọ̀ọ́kọ́ sọ̀rọ̀ lé lórí òun náà ni pé orúkọ tí isa ń jẹ́ orúkọ tí isa ń jẹ́ tá a máa sọ isa a lè gbà yí pé orúkọ kan nínú ẹ̀ lélẹ́yìí. isa a máa jẹ́ abdullahi ní àwọn ọkọ̀ tí isa máa ń jẹ́ tá a bá ti ka ilé isa yẹn ni a máa jẹ́ abdullahi lọ́dọ̀ àwa mùsùlùmí orúkọ tá a gbọ́dọ̀ gbà fún jẹ́ tó láwọn bá sọ òun náà ni alákọ̀ọ́kọ́ abdullahi ẹlẹ́ẹ̀kejì òun náà ni rasulullahi. ẹlẹ́ẹ̀kẹta òun náà ni kẹ́límẹ́tùlọ́ọ̀ì ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni rúùlọ́ọ̀ì ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni kí ni ọkọ̀ ònùlẹ̀ hákì sọ orúkọ márààrún yìí òun náà ló fìdí múlẹ̀ èyí tó jẹ́ pé tá a bá fẹ́ pe pípẹ́ orúkọ. òṣìṣẹ́ ọlọ́run ọba náà ní orúkọ alimai akib àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ orúkọ tó wá fìdí múlẹ̀ fún isa ìkan nínú àwọn orúkọ márààrún yìí ni sọ abdullahi ẹrú ọlọ́run ni onígbà pé ìní abdullahi wà rọ̀súlù ìránṣẹ́ ọlọ́run yìí ò sí àní àní iyèméjì ní eléyìí tó máa ń pè ní wàkẹ́límọ́tòlọ́ọ̀ì òun ni pé gbogbo bọ́dí rẹ̀ gbogbo jísímù ìsá gbogbo ara ìsá gbogbo bọ́dí ìsá látòkè tó fi délẹ̀ tó bá ní kí lọ láwọn ọba fi da kẹ́límọ́tòlọ́ọ̀ì òun ni pé kún lọ́lọ́ sọ gbogbo bọ́dí jésù látòkè tó fi délẹ̀ ìtọ́lọ́wọ́n ọba sọ sí bọ́dí rẹ̀ ni pé kún òun ló di bọ́dí rẹ̀ àìmọye nǹkan ọlọ́run bá dẹ̀ dá pẹ̀lú kún pé kó rí bẹ́ẹ̀ ó sì rí bẹ́ẹ̀ gbogbo sẹ́mà gbogbo lẹ́lẹ̀ bọ́lá ti dá wọn nìyẹn so ọlọ́run ọba dá gbogbo bọ́dì rẹ̀ kó máa jẹ́ kún ọlọ́run ọba ṣe bẹ́ẹ̀ so lórí ìlàtí wọn máa ń pè ní kíni o kẹ́límọ́tò lọ́ọ̀ì níta fi ń pè ní ẹ̀ so tá a bá ń pè ní rúù lọ́ọ̀ì ìtọ́lọ́run ṣe náà ni pé ọlọ́run kí jìbìrì ló mú ẹ̀mí kó lọ fẹ́ ẹ̀mí sí àìsàlàyé lè náà fún wa wípé gbogbo wa náà ni wọ́n fẹ́ ẹ̀mí sí lára nínú ìyá wa ṣùgbọ́n mọ́lákù jìbìrìlù kọ́ ló wá àdìsí wá pé gbogbo fọ́ọ̀dù kan ti forty forty forty forty days ọwọ́n tó bá wá àsìkò kan ọwọ́n ní kí ni yorùsálù yìí lé ilẹ̀ mọ́lákù àwọn màláìkà ọmọ tí bẹ nínú nú so màláìkà yẹn òní àti kí ọ òní ọ̀wà fẹ́ ẹ̀mí sí yàn so malaku Jibril ló wá fẹ́ ẹ̀mí sí Isa lára ara tọ́lọ́wọ́ bá ti fi kún dá ọwọ́ fẹ́ mi yẹn sí ibẹ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ nìyẹn tó yẹ láti fi ń pè ní rúù lọ́ọ̀ ọ̀rọ̀ máa fi onígbàgbọ́ ló ń jẹ́ rúù jìbìrìlù náà ń jẹ́ kí ni o malaku Jibril ààrẹ ọkọ̀ tí ń jẹ́ náà ni kí ni o rúù lọ́ọ̀ àṣàlàyé lẹ́nu náà fún wa ó kọ́ ni téèyàn máa ń jẹ so orúkọ téèyàn máa ń jẹ ni so kò ní kankan àwọn tó ń jáwọn ànábí ọlọ́run a máa ń fún wọn ní orúkọ látara nǹkan tó bá ti a sábàbí ṣẹlẹ̀ sí wọn nítorí ṣẹlẹ̀ sí wọn gbangba ní òtún lè ṣẹlẹ̀ sí ànábí ọlọ́run ọba míì ṣùgbọ́n dẹ́ orúkọ yẹn á fún wọn káàfi dá wọn mọ̀ pé ọlọ́run bá pè wọ́n bẹ́ẹ̀ so ó jẹ́ orúkọ mẹ́rin ká bá gbà pé orúkọ ẹlẹ́ẹ̀karùn-ún àwọn máa jẹ́ kọ́ọ̀lù lẹ̀ ákì Kọọlụ náà ni pé ọ̀rọ̀ ta ni jẹ́ alẹ́ akù jẹ́ alẹ́ lára ọkọ̀ ni alẹ́ ọba tó dúró gbẹngbẹng tí nǹkan kan ò jẹ lágbà títí so ni pé kọ́ọ́lù lẹ̀ akè ádàbí láì ìsá ó jẹ́ kí ni o lẹ̀ ẹni pé ọlọ́run wa ní ẹni tí wọ́n sí. Si, nígbà òun ni òun ni kí ni o Isa bùnú Mariam òun ni Isa ọmọ Mariam tó jẹ́ pé kí ni o tábà fún ní rọ́fù yóò jẹ́ kọ́ọ́lùlẹ̀ ákì tó jẹ́ ọ̀rọ̀ ọlọ́run tí ń jẹ́ ọba tó jẹ́ pé ọba tí òòyì jẹ́ nígbà kankan tábà tó wá fún ní násìmù wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ nítorí pé kọ́ọ́lùlẹ̀ ákì yẹn ó jẹ́ nǹkan tí ó jẹ́ ìròyìn ló jẹ́ fún Isa ìròyìn lọ́dọ̀ ọlọ́gbáwá dẹ̀ ní ọ̀nà méjì ni máa ń jẹ́ a máa jẹ́ anatu alimaktu'u a dẹ̀ máa jẹ́ anatu geru alimaktu tó a jẹ́ pé geru maktu'u bá ní gbàdúrà pé Isa yẹn ipò rọ́fù ló wà ọlọ́ba wa lọ síbi nọ́síbì yàní àní lèlè mọ́dí ì kó lè bá a máa jẹ́ ẹ̀yìn fún Isa bùnú Mariam ọlọ́wà pè ní kọ́ńlálẹ̀ àkì so ìyẹn ni pé tá a bá fún násìbù nítorí jẹ́ nìyẹn tó bá dé gbàrọ́ fún omi pé ó máa jẹ́ anatu kìnìún gẹ́rù lẹ́mọ̀tò so ilé ìtura jẹ́ pé kọ́ńlálẹ̀ àkì yìí ìtumọ̀ àkọ́kọ́ tá a lè fún náà ni wípé ó jẹ́ anatu lẹ́mọ̀tò ọlọ́wọ́n bá wa fi ń ròyìn ìsá pé ọlọ́wọ́n bá ń yìn pé ó kọ tí ọlọ́wọ́n bá fún ni kí ni قولا قول الحق الذي فيه يمترون so ọlọ́run ọba ó ń ṣàlàyé fún wa nípa isa abúlé mariam àwọn àfáà wa ń ṣàlàyé nípa kọ́wólàlẹ̀ aki tó bá gba násìmù ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì tí àwọn àfáà fún un òun náà ni wípé la bẹ̀rẹ̀ kọ́ọ́là ìní abdullahi gbogbo ọ̀rọ̀ tó sọ yẹn ọ̀rọ̀ tó sọ nìyẹn ìní abdullahi ọlọ́run bá wá fẹ́ lo mọ̀fúlù mutlak lìbàyánì irú ọ̀rọ̀ tó sọ ọlọ́run fẹ́ ṣàlàyé pé irú ọ̀rọ̀ wo ló sọ ọlọ́ni isa sọ pé mo jẹ́ ẹrú ọlọ́run kọ́ọ́là lè ákì tó jẹ́jẹ́ pé ọ̀rọ̀ tó sọ yẹn ọ̀rọ̀ tí ò sí èméjì bẹ̀ ni so yẹn ni pé àlìkọ́wọ́lá àlẹ́ akọ̀ wọn a máa ṣe bẹ́ẹ̀ wọn a ṣe ìdánfà mọ̀ọ́sùfù wọn ṣe ìdánfà rẹ̀ sí sífà sífà ni àpòyàn wọn máa jẹ́ fún kọ́wùlù yẹn so ọ̀rọ̀ tí Jésù sọ yẹn ó jẹ́ kí ni o àlìkọ́wọ́lá àlẹ́ akọ̀ ọ̀rọ̀ tó sọ yẹn ó ní ọ̀rọ̀ òdodo tí ò sí èméjì bẹ́ẹ̀ sọlọ́bi jẹ́ pé násùbù tó wà yẹn òun ló mú ọ̀nà méjèèjì wá ọlọ́wọ́n ní dáálíkà ó kàbí kó lálẹ́ ákìlà àwọn láàrin ni kò tó mu wá ọlọ́wọ́n ní ẹni tí wọ́n nàka sí yẹn ní isabuna mariam ọlọ́wọ́n ní isabuna mariam nìyẹn alẹ́dì pi kíni ọlọ́wọ́n ní alẹ́dì pi ìyá mùtàrú náà. isa ọmọ mariam lọ pé àwọn ènìyàn yamuta na fi ì wọn wá lọ nípa rẹ ìmùtárọ òun náà ni kéèyàn ọ máa ṣe kí ni o kó máa ń rọjọ kéèyàn ọ máa sọ pé ọrọ lágbájá òye mi sọ kéèyàn wá máa ń rọjọ lórí ntí òye èèyàn kéèyàn máa sọ ọlọ́ni jésù nìyẹn táwọn èèyàn ń tí wọ́n mú àdáparọ́ so tí wọ́n wá ń lọ ohun irọ́jọ́ nípa rẹ̀ ọlọ́run bá ní òdodo la sọ fún yín ní alukurani karim lórí jẹ́ pé kùránì hújà ni lórí àwọn ènìyàn bẹ́ẹ̀ bá gbé tí bá ń kà á kó wá ní pé òun akabí ní sìn kó wá lóun máa ń pa isa bunu mariam irọ́ nípa tó pé ọlọ́run ọba ti sọ kalẹ̀ ó dẹ̀ sọ tó clear dáadáa tí òfin ní sí wàhálà kankan náà. ما كان لله أن يتخذ من ولد ọlọ́ni máa kánà líláì àyà tákìdá mi ń wá ládẹ̀ ọlọ́run ọba kò lẹ́tọ̀ọ́ fọlọ́n máa kánà nìyẹn pé kò ní ẹ̀tọ́ fọlọ́n àyà tákìdá mi ń wá sọ ọ ni pé àyà tákìdá mi ń yìí míyẹn ní záyidà ni ayé da wala dan. kọ́lọ́ ò ní ọmọ kankan ìwé ọmọ tó bá rí kọjẹ́ ọlọ́run ọkọ̀ kìí sí ọlọ́run ọlọ́run kọjá mọ́tàkádà sọ ìbàtà ó wàlà wàlàdà ọlọ́run ọba ò níyàwó wàlà wàlàdà ọlọ́run ọba ò dẹ̀ lọ́mọ sọ ọlọ́run ọba ò ní kankan ní gbogbo eléyìí rárá sọ látara bẹ́ẹ̀ ọlọ́run bá ń ṣàlàyé fún wa pé ká lọ mọ̀ wípé. màkàna níláyì àyìn àtàkùdàmí wàlájà. ẹni tí ó bá jọ lọ́hùn kò lè máa jẹ́ ẹni tá a máa fi ọmọ ròyìn rẹ̀ ọ̀hìn tí ó bá jọ lọ́hùn kò lè máa jẹ́ ẹni tá a máa fi ìyàwó ròyìn rẹ̀ so ọmọ ènìyàn tí ó máa sin lọ́hùn làá máa fi ìyàwó ròyìn rẹ̀ láàmà fi ròyìn ẹ̀ láàmà fi ọmọ láàmà fi ròyìn rẹ̀ ọlọ́ba wa ní subhana sọ subhana ù ìyẹn ni wípé ẹ̀yin ènìyàn sábì ńlá ẹ ṣàfọ̀mọ́ ọlọ́run ní ìṣàfọ̀mọ́ tó yẹ kẹ́ ẹ ṣàfọ̀mọ́ rẹ̀ mọ̀ fúlùmọ́tìláàkì ní subhana ẹ̀ mọ́lọ́nkú ní gbogbo dọ́bà jẹ́ àléébù fọlọ́run àléébù ni fún ọlọ́run kó yọ fóun níyàwó àléébù ni so ṣéyàwó rẹ̀ wá ní rífí àléébù ni kọ́gbọ́n náà bá bímọ tí ó ní àwọn máa mójútó ọmọ yẹn tí mójútó gbogbo ayé pátá yẹn kọ́ lẹ́nìkan lòún ṣe ẹ̀rọ ni ọ̀rẹ́ yẹn ní pọ́sì pé òun fẹ́ máa mójútó hmm? àléébù ni ọlọ́run abẹ́ ṣàlàyé fún wa pé bóun ni Jésù ti wá jẹ́ kún lọ́lọ́run ọba ṣe. ìlàkọ̀tà amúràn bá ìnana yàgò lọ́la ọkùnrin. ọlọ́run yìí ìdákọ̀dọ̀ amúrọ̀ tọ́lọ́run ọba bá ti parí iṣu kan tọ́lọ́run ọba bá ti parí àlámọ̀rí kan tó fẹ́ ṣe ó ti kọ́lẹ̀ sínú kádàrá pé bí ó ti rí ni tásìkò rẹ̀ bá ti wá tó kọ̀dọ̀ yìnyín àsìkò kínní ẹ̀ ti tó ló jẹ́ pé ìyàtọ̀ wà láàrin kọ́dárù àti kọ̀dọ́ọ̀hù kọ́dárù ni ní bọ́lá ti kọ́ síbi tó wà yẹn kádàrá ni ìbádásíkò rẹ̀ bá ti tó o ti wá di kọ̀dọ́ ìgbà kọ̀dọ̀ amúran ìgbà tọ́lọ́ bàbá ti sọ pé àlámọ̀rí kan àsìkò rẹ̀ ti tó òun fẹ́ jẹ́ pé kó ṣẹlẹ̀ kí wọ́n lọ ṣe. فإنما يقول له كن فيكون ìdánwò ọmọ kan sọ fún kinní yẹn ni pé kú ọ̀ya mo fẹ́ kó o máa ṣe tí mo fẹ́ kó o ṣe báyìí ní tí mo fẹ́ kó o dì mo fẹ́ kó o máa dì báyìí ìdánwò ọmọ kan sọ fún nìyẹn fàyàkúnù yóò sì máa di tọ́lọ́mọba ni wọ́n máa di yẹn ó tán tọ́lọ́mọba ojú bá ń lọ tọ́lọ́mọba kà sí fún Ìsá nìyẹn kí a má jẹ́ kí eléyìí ó jẹ́ nǹkan ìmọ̀ àìmọye ìmọ̀ ọlọ́run ti ṣe láyé sọlọ́bi jẹ́ pé ọlọ́run bá ń sọ wípé ẹ mọ́ ṣe mọ ìsa ẹ sì mọ ádámọ̀ gan ádámọ̀ gan ìmọ̀ tiẹ̀ ìnà mọ́sálà ìsa indalai kà mọ́sálẹ̀ ádá ọlọ́ni àpèjúwe ìsa lọ́dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí àpèjúwe ádámọ̀ ni àwọn àfáàdẹ gbà wípé tá a bá fi nǹkan kan wé nǹkan kan ẹni tá a fi nǹkan wé yẹn kò lè lágbára tó ẹni tí wọ́n fi wé yẹn ní nǹkan tá a bá ń sọ ń bẹ̀ ọlọ́run ni ó dàbí ádámà ní kọ̀lákọ̀ wúni jù ọlọ́run ẹ wo ádámà ọlọ́run kan mọ iyì pẹ̀jọ́ ni ádámà ọlọ́run mọ iyì pẹ̀jọ́ ọlọ́run á ní kí láwọn sọ fún àná. ọlọ́run dẹ̀ sọ fún yéèpẹ̀ yẹn pé ọ̀yá máa di nǹkan báyìí ó sì ti bẹ́ẹ̀ ọlọ́run dẹ̀ fẹ́mi náà sọ́nà àlá so ọlọ́run ní ti Isa ó kéré gan ó kéré so ọlọ́run bá ń ṣàlàyé fún wa nípa pé kálíbà àmọ́ títóbi ọlọ́run tó pé Isa wá látara obìnrin bẹ̀tẹ̀ Ádámọ̀ wá látara nǹkan kan ọlọ́run kan sọ nǹkan di èèyàn ni bí abẹ́yẹn sọ fún búlọ́ọ̀kù pé di nǹkan kó di ó sì di so eléyìí ń tóbi so ọlọ́run bá ń ṣàlàyé fún wa. ìnáwó káwọn náà níṣẹ́ ìgbìmọ̀ ọlọ́ni ọ̀rọ̀ wa tá a máa ń sọ fún ẹ́ nǹkan kan tá a bá ti gbèrò pé a fẹ́ ṣe báyìí. àǹnàkú làlàó kan àlàkó ọlọ́run ní nǹkan dáhùn sọ náà ni pé kó rí bẹ́ẹ̀ àìmọye àìlọ́ọ̀bá ti dárúkọ àwọn àyè ló ti sọ kun fàyàkùn so nínú Qur'an so àìmọye àyè lọ́lọ́run ọba ti ṣe léyìí so tó jẹ́ pé ọlọ́run ọba mẹ́ńṣán àwọn nǹkan wọ̀nyí bó dẹ̀ pé àwọn èèyàn sọ di àdúrà ṣùgbọ́n kò sí ẹ̀rí tó sọ pé a máa fi ṣe àdúrà so ṣùgbọ́n àyà Kùránì ni èèyàn lè kà anytime kó dẹ̀ bẹ́ lọ́run lórí ẹ̀ náà. وإن الله ربي وربكم فاعبدون ọlọ́ni وإن الله ربي وربكم فاعبدون ọlọ́run ọba ní ń ṣàlàyé eléyìí fún wa ta ló dé ń ṣàlàyé ẹ̀ fún òṣìṣẹ́ ọlọ́run ọba oní ń ṣàlàyé ẹ̀ fún. so òṣìṣẹ́ ọlọ́run ọba ni wọ́n ń ṣàlàyé bí isa bó ti jẹ́ fún wa ọlọ́run wa ní kò sí ọlọ́run bó máa sọ fáwọn ará maka tí ń ṣàlàyé fún pé wà iná lọ àrọ́bì. wà iná lọ àrọ́bì wà bùkún fàbùdù. àlọ́hùn òní ọlọ́run ọba ti tèmi wà rọ́bùkún òun náà sì lọ́lọ́run ọba ti tẹ̀yìn náà àtàwọn tó jẹ́ àná sọ́ọ́rọ́ tàbí bàkà áyà yìí fún wa tó ṣàlàyé tí Ìsá sọ fún wọn yóò wá sàlàyé fáwọn náà pé ọlọ́run ni ọlọ́run mi òun náà sì ní kí ni o ọlọ́run ti tẹ̀yìn náà tẹ́ bá pè yàn ní rọ́bù àzọ fún wa pé nǹkan mẹ́ta ló kó sínú rọ́bù rọ́bù ni pé ẹni tó dáàyàn ìtumọ̀ àkọ́kọ́ nìyẹn rọ́bù òun náà tún ni wípé ẹni tó ṣe wípé òun ló níyàn ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì nìyẹn rọ́bù nítumọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé ẹni tí ń darí èèyàn oníjẹ́ rọ́bù so ọlọ́run ọba lọ́ba lọ́wọ́ pé òun ló ní gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ìní ara wa òun ló ní onírọ̀bí wà rọ̀bùkún náà fàbùdù ù. tí ẹ bá ti wá gbà pé ọlọ́run ọba òun ló dá òun ọlọ́run ọba òun ló ní òun ọlọ́run ọba òun ní kọ̀ǹtúrò òun ìyí tó kù téèyàn gbọ́dọ̀ ṣe ni pé kí ni òkè òsì lọ́hùn. so jésù kọ́ ló dá wa ẹnìkan ò lè jáde kóun ló dá wa òun kọ́ ni ó ní gbogbo wa ẹnìkan ò lè jáde kóun ló ní wa òun kọ́ ní kọ́ńtú ayé ẹnìkan ò lè jáde kóun ní kọ́ńtú rẹ̀ bóòlù yóò ti wá ṣàfitì sí pé ó jẹ́ nǹkan kan tójú tọ́lọ́wọ́n bá pè lọ́wọ́ àlejò wa sọ fún pé fa àbùdù ọlọ́run yẹn ni kẹ́ ẹ jọ́sìn fún ẹ má jọ́sìn fún nǹkan míì tẹ́ ẹ kàn àmì kan lára rẹ̀ àmì tó ń bẹ lára rẹ̀ yẹn kẹ́ẹ̀kan bí dọ́là mọ̀ ní kéde kẹ́ẹ̀ fi máa sọ́ǹtì àmì tí wọ́n ń bẹ lára ẹnìkan ẹ̀ rí ẹlòmíì báyìí ẹ̀ dẹ̀ mọ́ ẹ̀rọ àwọn àmì ọlọ́run lára rẹ̀ ní ti làákàì ẹ̀rọ àmì ọlọ́run lára rẹ̀ ní ti ẹwà ẹ̀rọ àmì ọlọ́run lára èèyàn ní ti ọ̀rọ̀ sísọ ẹ̀rọ àmì ọlọ́run lára èèyàn oríṣi àmì rẹ ló bá lára èèyàn ṣùgbọ́n kí ẹsẹ̀ pé nìyẹn ló gbé àmì yẹn sára rẹ̀ ọlọ́run ló gbé sára rẹ̀ èèyàn máa fi dọ́lọ́ mọ̀ ní kéde sọlọ́ba ni pé ọlọ́run ni ànábì ni pé ọlọ́run ni kẹ́ ẹ jọ́sìn fún un. ọlọ́run ni kẹ́ ẹ jọ́sìn fún un bam. hadha siratun mustaqim. hadhal bayan gbogbo àlàyé tá a ṣe lẹ́ẹ̀lẹ́ yìí òun ni siratun mustaqim òun lójú ọ̀nà tó jẹ́ wípé òun ló dúró déédéé téèyàn bá fẹ́ kóhùn ó sin lọ́run bó ti yẹ kóhùn ó sin ọlọ́run ojú ọ̀nà téèyàn máa tọ̀ gángan òun láti làálẹ̀ lẹ́yìn tí wọ́n lọ lọ gbójú ọ̀nà míì tó yàtọ̀ sí onípe ojú ọ̀nà tó wọ́ òun nìyẹn sòdí àbá tó lọ pé Jésù ní nǹkan míì tó yàtọ̀ sí ní tá a sọ yìí ojú ọ̀nà tó wọ́ òun lèèyàn ń tọ̀ yẹn náà. ọlọ́run ní fatalafalẹ̀ ahzaabu min baynihim. àwọn ènìyàn isbu ni wọ́n ń pè ní àwọn ìjọ àwọn jẹ̀mọ́ wọ́n wá pín yẹlẹyẹlẹ láàrin ara wọn nípa ọ̀rọ̀ Isa gẹ́gẹ́ báwọn afáà ti ṣàlàyé fún wa wọ́n ní àwọn ènìyàn wọ́n pín yẹlẹyẹlẹ nípa ọ̀rọ̀ Isa bùnú Mariam àwa tá a jẹ́ mùsùlùmí àwa nìkan la jẹ́ ẹni tó ṣe wípé à ń tẹ̀lé ọ̀tọ́ lọ́wọ́ bá sọ nípa rẹ̀ bó dẹ̀ pé àwọn kan wà náà nígbà tí Isa lọ tán tí wọ́n sọ pé Isa ò ju tọ́lọ́wọ́ bá pè lọ torí pé gan nígbà tó ṣe ọlọ́wọ́ bá dé ọ̀dọ̀ malakulẹ̀ abasha ọba alẹ̀ abasha tá a mọ̀ sí anajashi tí àwọn sọ abádọ́dọ́ rẹ̀ ní tó bèè lọ́wọ́ wọn ni pé kí ni wọ́n mọ̀ nípa Isa bínú Maryam ó bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ka súra ẹ̀ fún súratu Mariam wọ́n ka súratu Mariam fún súra tá a kà yìí ni wọ́n kà fún ó dẹ̀ sọ fún ayé pé wàlláhì òun fọlọ́ ń búra pé Jésù òjú bá ń lọ lọ́dọ̀ Ọlọ́run òun sì gba Islam lọ́wọ́ àwọn sọ̀hábà lórí jẹ́ pé ìjọ tó kú ó gba Islam lọ́wọ́ àwọn sọ̀hábà àwọn sọ̀hábà ń gbé ọ̀dọ̀ rẹ̀ torí pé àwọn èèyàn ń àwọn sọ̀hábà ní ní ní Mẹ́kà wọ́n fi ìyà jẹ wọ́n òun náà fi lọ sí Abasha wọ́n sì wà ní Abasha lẹ́ni tó jẹ́ wípé wọ́n forí ara wọn pamọ́ síbẹ̀ kánábì fi dé Madina kó ló di pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sẹ̀ wa padà wá nígbà tó bí gba Khaibaru tán ni ẹ̀sẹ̀ wa padà wá sí Madina ọba Abasha yìí ó sì jẹ́ mùsùlùmí láàrin gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ tí wọ́n di mùsùlùmí òun nìkan di mùsùlùmí tó jẹ́ pé ibẹ̀ náà òṣìṣẹ́ ọlọ́run bá fẹ́ ẹ̀ ọmọ àbíbà òṣìṣẹ́ ọlọ́run bá fẹ́ tó jẹ́ pé ó ọmọ Sufyan Abu Sufyan òṣìṣẹ́ ọlọ́run ọba fẹ́ ń bẹ̀ tó jẹ́ pé Nàjáṣì gẹ́gẹ́ òun gẹ́gẹ́ náà ló tún san òun gẹ́gẹ́ náà ló tún dúró fáwọn ẹbí tó jẹ́ pé ó san sàdáàkì sọ níbẹ̀ ìgbà tó kú òṣìṣẹ́ ọlọ́run ọba ó ní pé ẹni ọlọ́run ọba kan ti kú lónìí ní ilẹ̀ Abasha ẹni ọlọ́run tó kù lónìí àkè àwọn mùsùlùmí ó dìde ńlẹ̀ káwọn lọ kírun sí i la tó wọ́n ò lè lọ lẹ̀ Abasha wọ́n bọ́ sí agbègbè kan wọ́n kírun sí ọba Nàjáṣí wọ́n kírun sí i la àmọ́ kírun sí ẹni tó wáyé pé a bá mọ̀ wípé ibi tó bá wà tó jẹ́ mùsùlùmí wọn ò ní kírun sí la ó là á mọ́ kírun sí la tó bá ti wà níbi tó ó ti kírun sí la ànídìí ká kírun sí la mọ́ káwọn sọ pé abẹ́ kí sọlá tó lè gá ìb àlè kírun sí la mọ́ la ni pé ibi tó wà nítorí dájú ni pé àwọn èèyàn rẹ̀ ni wọ́n fẹ́ gbà torí pé wọ́n bá wọn ní kò lè rọrùn fáwọn mùsùlùmí láti kírun sí la ń bẹ̀ òṣìṣẹ́ kírun sí la Mádínà torí ààrẹ rí tó sọ pé àwọn mùsùlùmí lè kírun sí tí wọ́n láti kírun sí la so ìyẹn ló fi jẹ́ pé sọlá tó lè gá ìbí tá a bá fẹ́ kí ẹ bá ti kírun ẹ bá ti kírun sí la kan wọ́n ní àfẹ́kábíyẹ́ bí a tún máa kírun sí la so látara bẹ́ẹ̀ bí àwọn sọ̀hábà ti ka àyà yìí fún òun náà gbà wípé Isa kò jù bẹ́ẹ̀ lọ ó dẹ̀ di mùsùlùmí látara rẹ̀ so ṣùgbọ́n àwọn kan tí wọ́n jẹ́ ẹni jẹ́ pé àwọn kan ti wà before tẹ́tẹ́lẹ̀ náà tẹ́ pé wọ́n gbọ́ Isa wọ́n gbọ́ Jesus yìí tẹ́jà àwọn ọmọlẹ́yìn ẹ̀ tẹ́ pé lọ́dọ̀ wọn ìtọ́láwọn bá sọ yìí náà ni Isa jẹ́ ìtọ́láwọn bá sọ ni Isa jẹ́ àwọn nígbà tí Isa lọ tán ọlọ́run kọ́kọ́ gbé wọn borí gbogbo àwọn yẹn ọlọ́run bá sọ pé fa asiba wú dọ́ ìrìnà ọlọ́run ní àwọn yẹn wọ́n borí àwọn ọ̀tá wọn ṣùgbọ́n nígbà tó padà yá nígbà ọba kata ń pè sọ ọba yẹn òun ló gbogbo àwọn òun ló kó gbogbo àwọn christians ó kó wọn jọ ó wá ń béèrè lọ́wọ́ wọn nípa isa bunu nípa Jésù àwọn wá pín yẹlẹyẹlẹ ọ̀nà wo ni wọ́n pín sí ọ̀nà márùn-ún òní wọ́n pín sí ọ̀nà alákọ̀ọ́kọ́ tí wọ́n pín sí lọ́lọ́run pé azab nípa àwọn èèyàn pín sọ́nà márùn-ún ọ̀nà alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́kọ́ pín sí òun náà ni pé àwọn kan sọ wípé ọmọ zìnà ni pé àwọn táwọn ó àwọn ọ̀gbà ara wípé ọmọ zìnà ni sọ àwọn tiwọn àwọn ni àwọn yẹ̀wúdí sọ lánàtúláyé aléhìn. àwọn yẹ̀wúdí wọn ní ọmọ ìzìnà ni nǹkan mẹta ni wọn sopọ mọ Isa Mariam wọn ní ọmọ ìzìnà ni ìyá Mariam wọn pè lóní sínà wọn pe ọmọ ní ọmọ ìzìnà ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n wá pè ní pé sọ yìí tí sọ pé sọ yìí wọ́n tún wá wípé idán lọ́rọ̀ rẹ̀ tó sọ yẹn àwọn níbi àwọn ò lè gbọ̀rọ̀ ń gbọ́ láéláé idán ni pé ọkàpín kankan dí àwọn lójú ni so àwọn tí wọ́n jẹ́ àwọn jù ọgọ́rọ̀ àwọn jù ìtàwọn ṣe tiwọn nìyẹn ẹ̀rí àwọn ni wọ́n gbà wípé ìsá ní titi ẹ̀ wípé ọ ẹni tó jẹ́ ọmọ sìnà àwọn júù àwọn ni wọ́n pọ̀ lórí àlámọ̀rí yẹn so wọn ò gba Jésù wọn ò gba wọn ò gba ní kankan lọ́dọ̀ títí wọn. ẹ̀rí àwọn ẹnìkejì bàtí wọ́n gbọ́rọ̀ Jésù wọ́n ní a Ọlọ́run gangan ló sọ̀rọ̀ yìí àwọn gbà pé Ọlọ́run ló sọ̀rọ̀ àwọn ẹni máa ń pè ní aliyakubiya aliyakubiya òun ni àwọn yẹn àwọn ni wọ́n gbà wípé ọlọ́run ló sọ̀rọ̀ gẹ́gẹ́ báyìí àwọn wá pe jésù wọn pe lọ́lọ́run àlìyàkùbíyà ni wọ́n ń pè wọ́n àwọn ẹni àkọ́kọ́ àwọn júù ìdáhùn pinnu lórí olónìí dáhùn júù sí wà lórí ẹnu bẹ̀tẹ̀ àwọn yàkùbíyà yìí àwọn tí wọ́n báwọn ti pe jésù nìyẹn wípé ọlọ́run tó wá sórí ilẹ̀ ni ó kàn wá ṣe àwọn iṣẹ́ kan ìgbà tó parí iṣẹ́ yẹn ó kàn gùn sẹ́mà lọ padà ni lọ́dọ̀ tiwọn bó ti jẹ́ nìyẹn àwọn kọ ẹlẹ́ẹ̀kejì nìyẹn àwọn kọ ẹlẹ́ẹ̀kẹta àwọn ni àwọn anasturiya àwọn tí wọn wọn ni a ọmọ ọlọ́run ni wọn ni wabnullah wọn ni ọmọ ọlọ́run ni ọlọ́run ló máa ń mọ̀ èkì òun fẹ́ẹ́ òun fẹ́ bí ọmọ báwa náà ti ń bí ọmọ ó wá gba ara Mariam ó wá gbà láti fún wa ní ọmọ òun so látara bẹ́ẹ̀ àwọn pè ní Ibnullah àwọn ẹni kẹrin àwọn ni àwọn Israeliya so àwọn ni àwọn Israeliya àwọn ni wọ́n wá ní Trinity trinity ni àwọn tiwọn three in one àwọn ni wọ́n sọ wípé ah, ọlọ́run mẹ́ta nù mọ́ríyàmù yìí ọlọ́run ni wọ́n ní ọmọ tó wà lẹ́lọ́ náà ọlọ́run ni ọlọ́run gẹ́gẹ́ náà tí wọ́n ní kí ọlọ́run ni gbogbo àwọn yẹn ìkẹ̀kẹ́ náà sì ni wọ́n wà náà ló túmọ̀ sí i lọ́dọ̀ tí wọ́n sọ lọ́dọ̀ tí wọ́n àwọn ni wọ́n gbé trinity dání so ó jẹ́ àwọn kan wá dúró nínú wọn àwọn ni wọ́n sọ wípé ntí kùránì sọ gẹ́lẹ́ òun ni jésù jẹ́ ṣùgbọ́n ọba Constantine àwọn tó mú trinity àwọn yẹn ni ó gbà ló fi jẹ́ pé ìpèpè trinity lọ́kọ́kọ́ wà ìgbà tó yá wọ́n ti change ẹ̀ wọ́n sọ di ibnu lọ bàtí trinity yẹn ń lọ tó ń lọ tó ń lọ tó ń lọ tó ń lọ wọ́n padà sọ di pé ọmọ ọlọ́run ìgbà tó yá wọ́n ti ẹ̀wọ̀n ayé tẹ́yẹ́yẹ́ wọ́n ní ah Jesus is God olùbí tí wọ́n wà lórí ayé lónìí nìsín náà ibi tí wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ níbi trinity oní ọba Constantine mú wọ́n wá jọ jókòó wọ́n wá jọ gbé òfin kalẹ̀ àwọn àjọ wò pé eléyìí lòfin wọ́n jọ wá jókòó wọ́n jọ wá round table wọ́n jọ wá mú àwọn òfin tí wọ́n máa lò wá bí bá ti máa ṣe ni a ṣe Christmas a ṣe kankan a ṣe gbogbo nǹkan gbogbo nǹkan tó ń ṣe lónìí bí wọ́n ti bẹ̀rẹ̀ nu so bí kálukú tí bó ti ń yí nìyẹn ó kó trinity ó yí ó kúrò ní ó di ibnu láì ó tún di di Allah tó bá yá ní sí padà di Abdullah ìdí tó náà nù so ntí kurani sọ náà ni ó padà sí tí ò sí èméjì mbẹ tó gbóná náà padà bọ̀ wá tí ò sí èméjì mbẹ kò dẹ̀ sí kankan tó máa jẹ́ àlùkí kìtáàbì nígbà tí jésù bá dé láàyò mi náà nàbí gbogbo wọn náà padà wá nígbàgbọ́ pé ah, àṣẹrú ọlọ́run ni ọ tí ò sí èméjì mbẹ so ètò ọlọ́run ọba nìyẹn ọlọ́run bá ń ṣàlàyé fún wa. ọ̀tàràfàlẹ̀ àzáàbù mi ìgbọ̀nyìn ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ àwọn al-ahzab ọlọ́ni àwọn àjọ oríṣiríṣi oní wọn wá yapa láàrin ara wọn lọ́lọ́run bá fi wá ṣàlàyé fún wa dáadáa pé àwọn tí wọ́n ń ṣe léyìí ọlọ́run bá ṣàlàyé wọn ní sọ́tù Maida Quran five ọlọ́run bá ṣàlàyé gbogbo ọ̀rọ̀ tí kálukú wọn ń sọ ọlọ́run bá máa wọn méjì wá àwọn tí wọ́n sọ̀rọ̀ Trinity àwọn tí wọ́n pè lọ́lọ́run ọlọ́run ọba tí wọ́n ti ń pè látìgbà náà sọ ọlọ́run bá mú wá fún wa pé gbogbo wọn pátáyẹ́yẹ́ kèfèrí ni wọ́n ọlọ́run bá ń ṣàlàyé fún wa ní aya seventy two sọ́tù maida Quran five láti bí aya seventy two. ọlọ́run ní làkọ́dí kàfàrà lẹ́dínà kọ́ọ̀lù ọlọ́run ní ó ti di kèfèrí àwọn tí wọ́n sọ wípé màsíù jésù náà ní jẹ́ màsíhù torí pé ẹtí máa ń rìn káàkiri ní jésù ọlọ́run bá ṣe ní ẹgbẹ́ pé ìmọ̀ gbé ẹ̀sìn rẹ̀ sá káàkiri kábúrú wọn bá ṣẹlẹ̀ sí ọlọ́run ní màsíhù tó jẹ́ bínú mariam. ọlọ́run wọ́n ti di kèfèrí àwọn tó sọ wípé ìtàn pé màsíhù bínú mariam tí wọ́n sọ wípé ọlọ́run ni wọ́n pè ní ọlọ́run ọlọ́run wọn ti di kèfèrí náà. وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله. ìtí màsíhù sọ òun náà ni pé ẹ̀yin ọmọ israelite ìtí kẹ́ ẹ máa ṣe ni pé ẹ jọ́sìn fọlọ́run rọ̀bí. rọ̀bí wọ̀n ọlọ́run ọba mi àtọ́lọ́run ọba yín oníkẹ́ jọ́sìn fún. ìnáwó mẹ́yìn yóò ṣe بالله فقد حرم الله ẹ̀rí ẹ bá lọ mú ẹnìkan mọ́ lọ́hùn tó ń pè lọ́lọ́hùn àbí tó ń pè ní nǹkan kan mọ́ lọ́hùn ọ̀kọ́dí. ọlọ́run ó sọ di èèwọ̀ fún ẹni bẹ́ẹ̀ kọ́ wọ paradise kò ní wọnú àlìjànnà. ààyè tó ń tì ọ́ wọ̀ ẹ fàyà ni tí ò sí ebèjì bẹ́ẹ̀ inú ná òun ló ń tì ọ́ wọ̀. wàá máa ní zọ́ọ̀lì mi nàmí ọ̀hún sọ́ọ̀ ọlọ́run ní kò sí ẹnìkankan tó lè ran ẹni tó bá bá rí eléyìí dọ́dọ̀ ọlọ́run ó ti dalábòsí nìyẹn kò sí ẹnìkankan tó lè ràn lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run mọ́. وقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة. ọlọ́run ní odidi kèfèrí àwọn tí wọ́n sọ wípé ọlọ́run ọba òun ni ẹlẹ́ẹ̀kẹta àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí ń jọ́ lọ́hùn wọn á fọlọ́run sí ẹlẹ́ẹ̀kẹta wọn á pe jésù náà ní kíni ọlọ́run àti yá rẹ̀ wọ́n lọ́lọ́ ni ẹlẹ́ẹ̀kẹta tó dẹ̀yẹ̀ pé Mariam jẹ́ ẹlẹ́ẹ̀kejì tí Jésù náà wá jẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ni ọlọ́run wá jẹ́ ẹlẹ́ẹ̀kẹta náà. wàmà mi ni ilá ìní ìlà ìlà wà ìdẹ́. ọlọ́run ọba tí ń bẹ kò ju ẹyọ kan ṣoṣo lọ kò sí ẹgbẹ́ kájọ́sìn ìdọ́jọ́ ọlọ́run kan ṣoṣo lọ وإن لم ينتهوا عما يقولون ọlọ́run ní tí wọn ò bá lọ jìnnà kó níbi nǹkan tí wọ́n ń sọ. فيمسن الذين كفروا عذاب أليم. gbogbo àwọn tí wọ́n jẹ́ pé wọ́n ti dìkè kèfèrí nínú wọn ọlọ́run gbogbo wọn pátá yányá ọlọ́run ọ̀rọ̀ ní afala yatubuna. afala yatubuna ila Allahi wa yastaghfiruna. ọlọ́run ní sí àwọn tí wọ́n ń sọrú ọ̀rọ̀ tí ò da yìí ọlọ́run tí wọn ò lè túbà lọ sọ́dọ̀ ọlọ́run sí wọn ò lè wá foríjì lọ́dọ̀ ọlọ́run. wallahu ghafurur rahim. ọlọ́run ọba ni ọlọ́run ọba ni téèyàn bá dẹ̀ wá foríjì lọ sọ́dọ̀ rẹ̀ ọba tí wọ́n gbà fún ọba tí wọ́n kẹ́yàn ni ọlọ́run wá fẹ́ sàlàyé Jésù gàgà ti jẹ́ ọlọ́ni malimasi ìlú. malimasi ubenu maruyama illa rasulu kọ́ni kọ́láti kọ́ni rusuli. ọlọ́ni ẹ̀rí masi ẹ̀rí isabunu mariam ọlọ́ni rasulu ni. قد قالت ọlọ́run ní masiu tẹ́lẹ̀ àwọn ẹ̀rọ fi ń pè ní messiah masiu yẹn náà wọ́n sọ di bẹ́ẹ̀ ọlọ́run ní kọ́dí kọ́lát mi nkọ́bílì irusul ọlọ́run ní àwọn aránsẹ́ ti lọ sáájú ẹ̀ ìránsẹ́ kan ló náà jẹ́ táwọn aránsẹ́ ti lọ sáájú ẹ̀. ọlọ́run ní ìyá rẹ̀ ẹ ti máa ń gbọ́ ọlọ́run lólodo dáadáa ni gbogbo náà bá bá ń sọ fún pátá ẹ̀yẹ ìmọ̀ ẹ̀ gbàgbọ́ ni. kì í takọ lọ́hùn náà mú. kànáyà kúlà lè tọ́ a. ọlọ́run ni àwọn méjèèjì sẹ́yìn òrónú ni wọ́n máa ń jẹun gbà tí wọ́n wà láyé wọ́n ń jẹun wọ́n ń mu wọ́n ń sùn wọ́n ń ṣe gbogbo ẹ̀sẹ̀ tí ọ̀wà àjọ lọ́nu nù. ọlọ́run ni ẹ̀rọ bá ti ṣàlàyé fún wọn tí nǹkan fi lè tètè yé wọn pé ẹni tí bá ń jẹun èé sọ ẹni tí bá ń sùn èé sọ lọ́hùn. ọlọ́run ọlọ́run ni wọ́n á wò báwọn èèyàn yìí náà ti wá àwọn ọ̀rọ̀ ọjọ́ tán sà sọ pé ah, ọlọ́run sà làwọn sà pé á sà àwọn ọ̀rọ̀ ìjọ náà ni á sà sí gbogbo ẹ̀ ọlọ́run ni ẹ wò wọ́n bẹ́ẹ̀ náà ọlọ́run tún ní kúndé àtọ̀. ọlọ́run sẹ́ ẹ fẹ́ máa sìn lẹ́yìn ọlọ́run ni ẹni tí ò lè fara níyì. màlá yàm ní kó ẹni tí ò lè ṣe yín láǹfààní tí ò lè fara ní ọ̀hálẹ̀ alẹ́ fẹ́ máa sìn lọ́dọ̀ náà. ọ̀lẹ́ wa ń pariwo ọ̀lẹ́ wa ń kébò sí rẹ̀ ẹ̀wà ẹ̀wà bẹ́lọ̀n gangan òun gangan lẹ́wà ń pariwo ẹni tí ò lè fi nira kàn yín tí ò lè ṣàǹfààní kankan fún yín. ọlọ́ọ̀bá yẹ ọba ní sẹ̀mí wọlé àlè ọba tí máa gbọ́ ọba dá yẹ pé ọba dá yẹ pé òun ló mọ gbogbo nǹkan tẹ̀ ń sè ọlọ́run á sọ nípa rẹ̀ àyà yẹn náà kú lè yá. àwòyá aláìkìtà bìlá tàbùlò fèdè nìkan. ọlọ́ni ẹ̀yin tẹ́ ẹ jẹ́ alùkìtà ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kristian ọlọ́run sọ fún yín pé látẹ̀gbìlù fìdí nìkan ọlọ́ni ẹ̀ mọ́ kọjá là nínú ẹ̀sìn yín géèrè là ápù ọlọ́ni ntí èso òdodo ọlọ́ni ẹ̀ mọ̀ máa sọ ma èso òdodo. wàhálà tàbí rú àwọn àwọn àkọ́wọ́ ọlọ́ni ẹ má tẹ̀lé nǹkan táwọn kan kàn lérò lásán táwọn yẹn kan kàn lérò àwọn yẹn kan ló kàn lérò bẹ́ẹ̀ wọ́n kàn sọ jáde ọlọ́ni ẹ má tẹ̀lé ọlọ́ni àwọn èèyàn kan tó ń lé kẹ̀kọ́ di dọ́lúmi nǹkan tẹ́bi sọnù tipẹ́tipẹ́. a ọlọ́ni wọn wá sọ ẹ̀ tó pọ̀ nù láyé a ah, ẹ̀ tó pọ̀ nù wọn sọ wọn láyé. ọlọ́ni àwọn tó yẹ kí wọ́n ti sọnù tayọ ohun tó jẹ́ ojú ọ̀nà tó ṣe déédéé tí wọ́n tẹ̀lé ọlọ́run tó àwọn tó bá ń ṣe báwọn ọlọ́run wọn ti ṣe wọn ọlọ́run ṣàlàyé fún wa pé ká lè bá a mọ títóbi ọlọ́run ọlọ́run fàtàlà falẹ̀ àzáàbù mi bẹ́ẹ̀ ni. ọlọ́run ní gbogbo àwọn èèyàn oríṣiríṣi ọlọ́run ni wọ́n wá pín yẹlẹyẹlẹ láàrin wọn nípa ọ̀rọ̀ isabunu Maryam gẹ́gẹ́ bá a ti ṣàlàyé ẹ̀ fún wa ọlọ́run ní bí àwọn ènìyàn bí wọ́n ti pín nìyẹn nípa ọ̀rọ̀ jésù ọlọ́wà ni àwọn ọ̀gbọ́dọ̀ pé ó jẹ́ pé inú bukhari àti muslim àdìsí ìbádà mínú summit òun náà ni pé òṣìṣẹ́ ọlọ́wọ́n bá ní pé mà ṣáìdá ńlá ìlà illallah gbogbo ẹni tó bá ti sọ pé ńlá ìlà illallah tó gbà pé kò sẹ́ni tẹ́lẹ̀ tọ́ka jọ́sìn fún àyàfọ́ lọ́hùn wàdà wúlá àṣẹrí ìkàlà fọlọ́wọ́n bò lélòmíì pẹ̀lú ẹ̀ wàhánà muhammadan abdu wa tó dé gbà pé anabisa salam ẹrú ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ni wàhánà isa abdullahi wa rasulu tó gbàgbé jésù náà ẹrú ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ni wàkẹ́lí mọ́tò wú àlùkọ́ àìlà mariam tó mọ̀ pé gbólóhùn kan tọ́lọ́ wọn bá kàn tró rẹ̀ sọ́dọ̀ mariam kó lọ di bọ́dì sínú ẹ̀ wàrúhù mínú tó mọ̀ pé ẹ̀mí kan tó wá látọ̀dọ̀ ọlọ́run tó lọ́n fún ẹ̀ eh, malakú jibril ni kó lọ fi sí kó lọ fẹ́ sí ara mariam ó wá mọ̀ pé wàá nà lìjánátà akùn tó mọ̀ pé àlìjánà yìí òdodo ni tí ò sí èméjì bẹ́ẹ̀ wà nárọ̀ akùn tó dẹ̀ mọ̀ pé iná òdodo ni àdìkálà Allahu lìjánátà àlàmà káàní mi nàlẹ̀ amal ọlọ́run ọba ó sì fi kó sínú àlìjánà gbogbo tó bá rí kó ṣeéṣe bẹ́ẹ̀ kó kù díẹ̀ káàtó ọlọ́run bó torí ẹ̀ yóò sì fi sí àlìjánà. sọ ọlọ́run ọba ọba tó yẹ pé ọba aláàánú ni ó tún wá sọ lọ pé àdìsí kan tó wá wá tó tó wá ṣàlàyé pé la ahada asbaru ala hadan sami'ahu ẹnìkan ò fi jẹ́ ẹni tó ní sùúrù lórí ìdọ̀tí kan tó jẹ́ pé ìdọ̀tí yẹn wọ́n fi yí láàrin ó wá máa ń gbọ́ ìdọ̀tí yẹn pé wọ́n máa ń sọ tó ìdọ̀tí jẹ́ ẹni kìí ṣe bóun ló ṣe àìdá ló lè jẹ́ fún ẹnìkan ò lè ní sùúrù tó lọ́hùn so mina Allah so innahu yaj'aluna lahu waladan àwọn èèyàn sọ pé ọlọ́run bímọ ìdọ̀tí ló dẹ̀ jẹ́ fọlọ́run ọlọ́run dẹ̀ ń gbọ́ tí wọ́n dẹ̀ ń pariwo bẹ́ẹ̀ wàhúwà yẹ ni sukuhum wáyọ àfihàn ọlọ́run tí wọ́n fún wọn ní tí wọ́n jẹ ọlọ́run fún wọn ní tí wọ́n mú ọlọ́run tó ń fún wọn lálàáfíà kò tó wọn fara ní wọn ọlọ́run ti ní sùúrù jù so wọ́n jẹ́ nípa ẹ̀dá kan lọ́hùn so tó gbọ́ lọ́run bá fi gbogbo ìyá wọn ó fi dàlẹ́ kíá mọ̀ náà ọlọ́run fà wáyé ló lè wáyé ló lè káfàrú mi rè ọlọ́run fàwọ́ìlú nílẹ̀bí ilẹ̀ kẹfàrú ní mọ̀ṣẹ́ àdìyàwó mi àbí ọlọ́run ní à ìyá ń bẹ wáìlú yẹn ni pé àdáàb àdáàbùn nílẹ̀bí ilẹ̀ kẹfàrú ọlọ́run ní ìyá ń bẹ fún àwọn tí wọ́n ṣe kèfèrí tá a sọ nǹkan fún wọn pé bódodo ti rí ni tí wọ́n ò sì gbá wọlé ọlọ́run ìyá ń bẹ fún wọn ní mọ̀ṣẹ́ àdìyàwó mi àbí ọlọ́run ní ọjọ́ ọjọ́ gbẹ̀dẹ̀ àlìkè mi mọ́ṣáàdì yaomin azim ní ọjọ́ tí ọjọ́ ọjọ́ ṣùhúdù ọjọ́ tí ọjọ́ gígan ní mọ́ṣáàdù a máa jẹ́ àlejò àlùmọ́ṣáàdù àlùmẹ̀míyù ọlọ́run níbi kí ni o lè jẹ́ mọ́ṣáàdù àlùmẹ̀míyù níbi gígan ní nígbà tá a bá ti ń gan ní yaomin azim tá à ń fojú rí tá à ń wítínẹ́sì ọjọ́ tó tóbi ọ̀ọ́ mi mọ́ṣáàdì ismu makan ààyè tí gbogbo èèyàn wà ń bẹ ní ọjọ́ tó tóbi yẹn ni ààyè ààyè oní gbangba tá a lè kẹ́ á mà ọlọ́run ìyàwó màmá bẹ fún àwọn tó bá ti kẹfẹ́ rí o. àwa ìlú lílẹ̀ bí ilẹ̀ kẹfọ́rọ́ mi ṣe àdìyàn òmìnira àbí. ọlọ́run ní ìyà tí ń bẹ fún àwọn tí wọ́n ṣe kẹfẹ́ rí ní ọjọ́ tí gbogbo èèyàn ò gbọ́dọ̀ mọ̀ sí bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀ tóbi dópin kò sẹ́ńtì òní síbẹ̀ tó jẹ́ ọjọ́ tó tóbi ní ọjọ́ bíi dàkẹ́ àmọ́ so àwọn apá àti ẹ̀tún rí fa ẹ̀ lọ síbi pé ọjọ́ tí Constantine kó gbogbo wọn jọ tó ní kí wọ́n máa sọ̀rọ̀ yẹn ọlọ́ni gbogbo àwọn tó ṣe kèfèrí ìjọ náà tí wọ́n sọ̀rọ̀ ìjọ náà ọlọ́ni ìyá ti ń bẹ fún wọn láti gbà náà so láti jọ náà náà ọlọ́run bá sọ̀rọ̀. àṣìyàn ìhìn wà á bí sírí ìyàwó mẹ́yà tó nàná. ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó wá ń ṣàlàyé ìyà tí ó jẹ wọ́n ìtọ́jú pé a máa kàn túmọ̀ ayá ìlérí fi a máa kọ̀ntínú ẹ̀ lọ ní ọ̀la tó pé àsìkò ti tó so ọlọ́ni asmi bí im. asmi bí im wà á bẹ̀sẹ̀ ìyá ọmọ ẹ̀ tó nana. so ọlọ́wọ́ bá lo tahajud táwa bẹ́ẹ̀ ṣe tahajud lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n jẹ́ àwọn àfáà lárúbáwá so tí nǹkan bá ṣèyàn léèmọ̀ so wọ́n lè sọ pé ma ajmala adal bayit ilé yìí mà dáa pọ̀ ọ̀ kí wọ́n ní ajmil bi adal bayit ilé yìí máa dà á pọ̀ tọ́wọ́ ọlọ́wọ́ lo asmi bí im àwọn kèfèrí yìí tó bá di jọ́ gbèǹde àlìkèámà wọ́n mọ̀ tí máa gbọ́ gbogbo nǹkan pátá yẹn ni wọ́n máa gbọ́ ọlọ́ba ń ṣàlàyé pé. ọlọ́run ní gbogbo nǹkan pátá yẹ́yẹ́ òní wọ́n máa gbọ́ gbogbo nǹkan pátá yẹ́yẹ́ ọlọ́run ní pé wọ́n ti máa gbọ́ nǹkan jù wà á wọ́n dẹ̀ ti máa rí nǹkan jù. ọlọ́ni lọ́jọ́ tí yàtú nànà ọjọ́ tí wọ́n wà á bá wa ọlọ́run ọba ìyẹn ni pé ọjọ́ tí bá kú náà ọlọ́ni wọn gbọ́ gbogbo ibi tí wọ́n dé sí lálìkì gbogbo gbọ́ ọlọ́ni gbogbo tí wọ́n gbogbo ẹ̀ ọjọ́ tí wọ́n wà bá wa so ọlọ́run bá ń ṣàlàyé fún wa pé gbogbo rẹ̀ pàdáyányán òun láàjẹ kí wọ́n máa tẹ́yìn bá ti fẹ́ kú báyìí ìgbọ́nrán rẹ ti yàtọ̀ sí ti ń gbọ́ láyé gbogbo nǹkan náà àwọn ìgbọ́n so tó bá ti fẹ́ tẹ́yìn bá ti eh, gbàdá wa láyé nìkan náà ìgbọ́nrán wa ló kéré lọ́mọ tẹ́yìn bá ti dẹ́ tó fẹ́ kú báyìí ìgbọ́nrán rẹ ti yàtọ̀ so bẹ́ẹ̀ náà ni ìríran rẹ ti yàtọ̀ ọlọ́run lè jẹ́ ọmọ rí ibi tí ó dé síbà nínú náà yóò sì máa rí àdáwà àlìjáná ọlọ́jọ́ wọn ríbi tí ó máa dé síbà inú àlìjáná náà ọlọ́ni wàá bá hadid ọlọ́ni ojú ọmọ èèyàn yóò dàbí irin nígbà náà ojú ti kúrò ní ké ní tí ó máa sàárẹ̀ etí ti kúrò ní tí ẹ yóò máa dùn mọ́ wọn lọ́wọ́ ma máa gbọ́ wọ́n máa gbọ́ gbogbo ẹ̀. ọjọ́ tí wọ́n wà bá wa ni pé ah, wọ́n máa gbọ́ gbogbo tí máa ṣẹlẹ̀ sí ní ìyà wọn ó dẹ̀ rí tí ó máa ṣẹlẹ̀ sí wọn ní ìyà ọlọ́ni ó ti gbọ́ jù ọlọ́ni ó dẹ̀ ti rí jù náà mú. لكن الظالمون اليوم في ضلال ọlọ́ni àá lákìní zọ́ọ̀lìmún àlìyáwó ọlọ́ni àwọn tí wọ́n já wọn alábòsí lónìí tí wọ́n sì wà láyé yìí àlìyáwó yẹn ni pé tí wọ́n sì wà láyé yìí ọlọ́ni wọ́n wà ní kí ni ó fi dọ̀là alẹ́ mùbí yìí àwọn tí wọ́n ṣàbòsí ọlọ́ni wọ́n wà nínú kíni òfin ìdọ̀là alẹ́ mùbí ọlọ́ni wọ́n wà nínú àánú ìdẹ́pẹ́ àánú náà fojú hàn gan-an so kọ́lọ́ mọ́ fi àwọn sínú àánú kọ́lọ́ kò tọ́ wa sọ́nà so ibi tí a ti dúró lónìí yẹn a tún máa kọ́ntínú bẹ́ẹ̀ lọ́lọ́la subahana kalama bẹ hamdi ashadu ala ila ila ant astaghfiruka wa atubu ilayk. now questions. one question ko. No. no. Now, question number one. Ah, three or what? No. àwọn tó wá ṣe ẹ gbogbo ọ̀nà máa tọ̀ wọ̀n ní ìlú wọn á lè fáwọn máa ń dá tiwọn sí ẹran tí wọ́n dà máa jọ ní ìlú ìlẹ́yìn sọ mo yẹn ti gbẹlẹ́wọ̀ ẹni yẹn kò rí lè mi ní ẹgbàá ní ìṣẹ́ àwọn ìṣe ọba ní àbẹ̀rẹ̀ kí ni lẹ́yìn ìgbà wọn bá ti parí ìmọ̀ mi tán ti bá ìmọ̀ mi kí o tán tán sí àwọn tó sọ ìwá ìsáwọn tó já. náà ọ̀rọ̀bì ọ̀rọ̀ mi aláàkọ́ ni pé tí a bá ń sọ̀rọ̀ nípa tàràwíì ibi tí wàhálà ti kọ́kọ́ sún jáde ni pé ṣáfíhùn so shafu tí àwọn èèyàn máa ń sọ yìí ṣáfù táwọn èèyàn máa ń sọ ṣáfù yìí òun náà ló ń jẹ́ tàràwí kò sínú àdìsí ànábì ṣáfù gbólóhùn ṣáfù kò sínú àdìsí ànábì gbádùn kò tó fi délẹ̀ so ìrun òru ìtànàbí sọ ni pé masina masina méjì méjì méjì méjì òun ni ìrun tí à ń kí ní òru